الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí àfẹ́ onítìrà ti ṣe kí n ta gbàlérò pẹ̀lú sọ̀látùl janayiz òun náà ní ṣíṣe àdúrà fẹ́ni tó kú. ìgbà tá a fa ti ṣe àlàyé pé n ta gbà lérò pẹ̀lú sọ̀látù jọ̀náìz ọ̀nà ní ṣíṣe àdúrà fọ́kù wọ́n sì mú àwọn àpèjúwe apá kan nínú àwọn àdúrà tánàbí sallallahu alaihi wasallam tó máa ń ṣe fọ́kù wa lẹ́yìn wá gbà náà ó yẹ káwọn náà gbìyànjú láti rí i pé irú àwọn àdúrà báyìí àwa náà gbìyànjú láti ha apá kan nínú wa. No so that nígbà tó kù bá kú irú wa àti irú wa àti irú wa náà lájẹ kó kú láǹfààní àti wípé àwọn àdúrà tí ó wúlò fún yóò tẹnu wa jáde kó má bàa jẹ́ pé gbogbo wa láti bẹ̀rẹ̀ wa dópin wa àwọn àdúrà tá a máa ṣe fókù kò ní nítumọ̀ kò ní sí lákọọ́lẹ̀ níbi kankan eléyìí ọ̀dà tó pàápàá jùlọ àwọn ẹni tí wọ́n ń jẹ́ aṣíwájú fáwọn èèyàn nínú tó jẹ mẹ́sìn ẹni tí ó jẹ́ aṣíwájú ọ̀dájú pọ̀ yẹ kó nímà nínú àwọn àmọ̀tánṣe bùkátà òun náà ni ìmọ̀tọ́jẹ máa àdúrà tẹ́ ṣe fókù nígbà tẹ́ ẹ máa ń ṣe sọ̀látù sí òkú lára anabi sallallahu alayhi wa sallam ó máa ń kpalásẹ ikú nígbà tá a máa ń ṣe sọlátùl jẹnáìs ikú nígbà tá a máa ń ṣe sọlátùl jẹnáìs sókù lára kárí pé àdúrà tá à ń ṣe sókù yẹn à ń ṣe bi kulli ikhlas pẹ̀lú gbogbo àfọ̀mọ́ ká máa ṣe tọkàntọkàn nítorí pé kíni òkúta ń ṣe àdúrà fún nígbà náà ó ń bùkátà àdúrà yìí gidigidi òkúta ń ṣàdúrà fún ó ń bùkátà àdúrà yìí gidigidi tàbá ń ṣàdúrà yìí fún tọkàntọkàn yóò jẹ́ kí àdúrà yìí kó wúlò fún eléyìí túmọ̀ sí pé àwa tá a máa ń ṣe sọ̀látùl jánàíz a gbọ́dọ̀ jẹ́ni tí ó mú ọkàn wa kúrò nídìí tá à torí al-ikhlasu fi du'a ńṣe ni ọ wà nígbà tí èèyàn bá gbàgbé tó ń ṣe tọ́kẹ́ èèyàn bá wà nídìí ń tà ń ṣe tí aláníyì amájọ ń sọ̀rọ̀ lánàá òun ló ti ṣubú ló ti kú yìí ó ti lọ òṣìṣẹ́ tí ó wúlò fún má àyàfi àdúà àyàfi sàrà àfi dáadáa tó náà ti ṣe ṣáájú torí di eléyìí a gbogbo bí mo ṣe lè ṣe àdúrà kó tó di pé wọ́n gbé òkú rẹ̀ kó ńlẹ̀ ó yẹ kí n ṣe fún a ọlọ́run bá mi kẹ́ ọlọ́run bá mi gẹ́ ọlọ́run dákun má jẹ́ yọ jẹ́ ilé àjẹ́ kí èèyàn ó ṣe àdúrà fún tọkàntọkàn àmọ́ nígbà tó bá ṣe pé sọlátù jẹ́nẹ́ẹ̀sà là ń ṣe ìrònú máàcì tí wọ́n gbà lálẹ́ yìí ní bẹ nínú ọkàn tiẹ̀ ó dájú pé kò sí bó ṣe lè ṣàdúrà fún tọkàntọkàn so eléyìí ló fà á ló fi jẹ́ pé ọ̀pọ̀ nínú wa tó ṣe pé àwọn òsè sábà bí kí àwọn òkú orí kẹ̀ nítorí pọ́kàn ò sí ń di ntànsì kódà ń bẹ nínú àwọn ntàǹtọ́ ń jẹ́ mùsùlùmí yìí tó ṣe pé kàn máa rí péjọ́ kan wà rí láyé tó ń ti kópa nínú sọ̀látùl jànáza rí kàn rí pọ́jọ́ kan ti bá òun láyé rí tó ń fi kópa nínú sọ̀látùl jànáza rí. tó bá ké bẹ́ẹ̀ náà náà rí ajẹ́pọ̀rọ̀ rẹ̀ ọ̀dà o nítorí pé ká gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ fardun ala sabilil kifaya ọ̀ràn yẹn nílé ìtúsí pé táwọn kan bá ti ṣe jíjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ ti kúrò lórí àwọn èèyàn yòókù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí ẹ kémi ọ̀ṣojú kòkòrò láti rí pé mo ṣe kí wọn náà ọ̀ṣojú kòkòrò láti anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní ẹ̀san ńlá kan tó lọ́wọ́ bọ́ san oúnjẹ qirat qirat yẹn àdìsí tún sàlàyé gbọ́dọ̀ gẹ́gẹ́ bí jabal uhud gbọ́dọ̀ gẹ́gẹ́ bí àpáta uhud torí ẹ̀ kásádùá fún tọkàntọkàn wa kana yukabbiru arba'a takbirat anabi wa sallallahu alayhi wa sallam tí ó bá sì ṣe sọ̀láàtì sókù lára ó máa ń ṣe allahu akbar mẹ́rin gẹ́gẹ́ sì wá nínú hadithi abu huraira radiyallahu anhu nínú bukhari àti muslim ọlànàbí túfọ̀ anajashi fáwọn sàábé ọbalẹ̀ habasha ipò sàláìsì àwọn sàábé wa tó sáfù anabi wa síwájú wọn ṣe sọláàtù ránṣẹ́ sí lára ó wá sí allahu akbar mẹ́rin ó ṣe sọláàtù janaza ránṣẹ́ sí lára ó ṣe allahu akbar mẹ́rin eléyìí túmọ̀ sí wípé Allahu akbar tá a máa ṣe sókù lára ó gbọ́dọ̀ jẹ́ mẹ́rin kò sì gbọ́dọ̀ dín sí mẹ́rin ẹnu àwọn olùmọ̀síkò pátápátá lórí pé kò gbọ́dọ̀ dín sí mẹ́rin tó bá dín sí mẹ́rin sọ́láàtù yẹn ṣe sọ́láàtù ó gbọ́dọ̀ jẹ́ Allahu akbar mẹ́rin tọ́ ó sì wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa ipò ṣe sọ̀láàtù sókù lára rí ó ṣe allahu akbar márùn ó ṣe allahu akbar márùn àwọn sábẹ́ sì túmọ̀ rẹ̀ ìpèsè ẹ̀mà ni pípé ẹni tá a ṣe sọ̀láàtù sí lára tá a ṣe allahu akbar márùn ẹ̀ sí lára sẹ́ẹ̀mà pé bàdìrí yá ni ẹnìkan nínú àwọn tó kópa nínú ogun badr so sílẹ̀ ìwà túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti wá jọ̀kan nínú ẹni tó kópa nínú ogun badr tó bá kú. Allahu akbar márùn láṣẹ sùn lára kò túmọ̀ síbẹ̀ o kò túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ètò ọwọ́ pọ̀ jù òun náà ní kó jẹ́ pé Allahu akbar mẹ́rin láàmú ẹsẹ̀ sókù wa lára tọ́ tọ́ba ṣe márùn kọ́ kò sí tó burú bẹ́ẹ̀ torí ẹni Ibn al sọ pé lẹ́yìn ikú Ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà wọ́n máa ń ṣe allahu akbar mẹ́rin sókù lára wọ́n á sì máa ṣe márùn wọ́n á sì máa ṣe mẹ́fà gẹ́gẹ́ bí ẹgbà wa rú rẹ̀ ti ṣe wáyé nínú asúnan kubra ti alimam albayhaqi látọ̀dọ̀ ali ibn abi talib radiyallahu anhu kó ń ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ rí sókù lára sokasi allahu akbar márùn àbí mẹ́fà kò sí wàhálà anabi wa sallallahu alayhi wa sallam. ó ṣe allahu akbar sí òkú zayd ọmọ arqam lára allahu akbar márùn lànà bí ṣe sí lára bẹ́ẹ̀ la anabi máa ń ṣe bẹ́ẹ̀ zayd ibn arqam òun ṣe sọláàtù sókù lára ó wá ṣe allahu akbar márùn ó lànà bí sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀ ó ṣe allahu akbar márùn ó lànà bí sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀. kí ni al-atharu al-fiqhi al-mutarattibu ala hadhihi takbirat orí pàwọ́ la lè rí fún fiqh lára àwọn Allahu akbar wọ̀nyí. apá kan nínú àwọn fuqaha wọ́n sọ pé nígbà tí ẹni tá à ń ṣe sọláàtù janaza lẹ́yìn rẹ̀ tó bá ti lè ṣe Allahu akbar mẹ́rin àtẹ̀lé títí dórí mẹ́rin tó bá ti lè ṣe márùn mẹ́fà méje tó bá sá ti ju mẹ́rin lọ àní tẹ̀lé ma o wọn là ní tẹ̀lé ma ńgbà tó bá sálámà àwa náà sálámà a sì rí nínú àwọn fuqaha ẹni tó sọ pé tó bá ti ju mẹ́rin lọ àní tẹ̀lé tó bá ti ju mẹ́rin lọ àní tẹ̀lé kọ́dà gan àwọn ti sálámà kó tó di pé ọ sálámà tó bá ti kọjá mẹ́rin báyà sálámà lákòó mbẹ́ẹ́ wọ́n ní da'ahu wa bid'atahu wọ́n ní kọ́ pátì pẹ̀lú àdádálẹ̀ rẹ̀ as-sahih ìtọ́dọ́gba ni pé Allahu akbar ẹlẹ́karùn yẹn ẹlẹ́kẹfà yẹn kìí sàdádálẹ̀ nítorí pé wá nínú sahihu al-imam ibn Khuzaymah rahimahullahu ta'ala wa nabi sallallahu alayhi wa sallam ó sì salatu suku Hamza lára ó sì sọ Allahu akbar mẹ́sàn ó sì allahu akbar mẹ́sàn ẹgbàá wáyé ibnu Khuzaimah ó gbé jáde nínú sahihi rẹ̀ lórí pé ẹgbàá wa tó fẹsẹ̀ rìn lẹ́nu bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀ wọn lọ fẹsẹ̀ rìn lẹ́nu tó ń ti kó aṣọ pé gbogbo àwọn tó pa sógun Badr àsógun Uhud anabi sallallahu alaihi ni kò sin wọn sí Uhud yẹn ni máa kó wọn wá sí ni rárá wọn ò wọ́n sin wọ́n tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni tìbàtà tìbàtà wọ́n á sì ṣe sọ láti sun wọn lára báwo wá aládé ti ṣe wá Ànábì sallallahu alaihi wasallam ṣe Allahu akbar sọ́kàn nínú wọn lára lẹ́ẹ̀mẹ̀sán Allahu akbar tó sì ṣe sí lára lẹ́ẹ̀mẹ̀sán yìí báyìí ẹ̀tún á sọ yìí pé sọláàt ní Ànábì sallallahu alaihi wasallam ṣe sí lára bẹ́ẹ̀ ó sì ṣe Allahu akbar mẹ́sàn-án so eléyìí ó túmọ̀ sí wípé ajẹ́ pé sọ̀láàtì tá ànábì sallallahu alaihi wasallam ń ṣoṣo lára yẹn apá kan nínú àwọn olùmọ̀ wọn ní túmọ̀ rẹ̀ òun náà ni wípé ànábì ṣe sọ̀láàtì sóun nìkan lára kò ṣe sọ̀láàtì sẹ́lómi lára ó ṣe sọ̀láàtì sí Hamza lára kò ṣe sọ̀láàtì sí ẹlòmíì lára. ìwọ ẹ̀wù tó yẹn ẹ̀wù tó yẹn kì í ṣe ẹ̀wù da tó gbé ọmọ síláṣí o ìwọ jesus alpha omega kí ló ń gbé bọ́ wá sínú mọ́ṣáláṣí. ẹ máa kíyè sára kẹsì máa wọ ẹ̀wù tẹ́ ń wọ̀ ìwọ ọmọ mùsùlùmí ni ọlọ́sàlù aládàáda wọn á wẹ̀wù kẹwù sọ́dà báwọn tó bá fi ṣe sọ̀láàtì kò lè gbà kọ́ lọ bọ́ nílé kọ́ lọ wẹ̀wù tó ti mùsùlùmí. tọ́ Ali ibn Abi Talib radiyallahu anhu ó ṣe sọláàt sí sahel ọmọ hanif lára ó wá ṣe allahu akbar mẹ́fà tó bẹ́ẹ̀ ni wakana yukabbiru ala ahli badrin sitta wọ́n ní bẹ́ẹ̀ ni aliyu máa ń ṣe tó bá fẹ́ ṣe sọláàtù sẹ́ni tó jagun badar yóò ṣe allahu akbar mẹ́fà sí lára tí ì bá sọ̀kan náà ara badr yóò ṣe allahu akbar márùn sí lára tó bá jẹ́ pé àwọn èèyàn míì ni tó yẹ pé tọ́ yóò ṣe Allahu Akbar mẹ́rin sáwọn lára mẹ́fà sẹ́ni tó jagun Badar márùn fún sàábé mi ẹni tí èsì sàábé ńkọ́ mẹ́rin wọ́n níbẹ̀ ni Ali máa ń ṣe Al-Imam Ad-Daraqutni olóògbéjáde nínú tírà rẹ̀ gbogbo eléyìí ìtọ́jà jù ní pé kò gbọ́dọ̀ dín sí mélòó kò gbọ́dọ̀ dín sí mẹ́rin tó bá lé sí mẹ́rin ńkọ́ kọtọ kasi ìmáàmù sílẹ̀ lópin ìgbà tí ti tayọ lópin ìgbà tí ti tayọ mẹ́sàn walakin al-ishkal òní pé tí ìmáàmù bá ṣe Allahu Akbar márùn tó bá ṣe Allahu Akbar ẹlẹ́kẹfà tó bá ṣe ẹlẹ́keje tó bá ṣe ẹlẹ́kẹjọ kí wí láti tó yàtọ̀ sí kíké fatia insha allah ń bẹ lọ́n kí sọ láti yàn gbà gẹ́gẹ́ bí o ti ṣe wáyé wípé hadith abdullahi bin abbas radiyallahu anhuma tó ṣe sọlátul janaza tó sì ké fatia ń bẹ tó gbóhùn sókè tó wá ẹ pé báyà mo ṣe nǹkan kan o so mo ṣe bẹ́ẹ̀ li ta'lamu annaha sunnah li ta'lamu annaha sunnatun mo ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá a mọ̀ pé sunna ní ká ké suratul fatiha nínú solatul janaza so apá kan náà àwọn olùmọ̀ islam sọ pé ìgbà tó ti pé ń sunna yẹn ó túmọ̀ sí pé qira'atul fatiha ti fi solatul janaza ti laysat wájibà káké fatiha ní solatu tá à ń ṣe sókù lára kì í ṣe wájibà kì í sọ̀ràn yẹn tí o bá sì ti jọ́ràn yẹn ńkọ́ ajẹ́pẹ́tẹ́ a bá ṣe solatu yẹn láì jẹ́ pé aké fatiha solatu yẹn lálàáṣíà bí ọ̀làláṣíà ọ̀làláṣíà torí ẹ̀ ò lè o lè kọ̀ndẹ́mù àwọn fuqaha àbí màlìkí àbí hànàfíyà tí wọ́n sọ pé ẹnìkí fatia níbẹ̀ yẹn tí wọ́n sọ pé wígbó lòun fífẹ̀yìn sọ́lọ̀ ni ṣùgbọ́n wala shak tó bá ké fatia ń bẹ̀ ó dáa jù nítorí pé sunna anabi muhammad sallallahu alayhi wa sallam kọ̀tọ́kọ yẹ kọjá pa wa fọ ara wa láàmà fi pàtì láàmà yẹ sí. ẹlẹ́ẹ̀kejì àti mọ̀páṣẹ as-salatu al-ibrahimiyya as-salatu al-ibrahimiyya bá lọ sí salatu lil ń bẹ̀ yẹn gbàdá ti sọ yìí pé ó ké fatiha ní allahu akbar alákọ̀ọ́kọ́ tó bá sì ké fatiha tó wí gbólóhùn ìrántí ọlọ́run la ishkal kò sí tó burú ń but ní ẹlẹ́kejì asọ́pọ̀kẹ́ ó sì asọ́lẹ́tù alibrahimiya sọ́wọ́n atọ́kọ́ máa ṣe sọ́lẹ́tù fati àbí kọ́ máa ṣe sọ́lẹ́tù tunjina rárá o asọ́lẹ́tù alibrahimiya síbí wọn náà máa pè nínú sọ́lẹ́tù sọ́lẹ́tù ó là máa ń ṣe gẹ́gẹ́ bí ìgbà tó bá fẹ́ ṣe at-tashahhud ètò kángun sí at-taslim as-salatu al-ibrahimiyya ló ṣe so eléyìí ọmọ fi hàn irú àwọn sọ̀látù tẹ̀ ń kó ká yẹn wípé wọn yìí ṣe sọ̀látù tó lè gbé ọnu sọ̀látù gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé kò ké fatia nínú sọ̀látù ìwọ́n ṣe Allahumma salli ala Muhammadil fatia lè máa wọlé kọ̀ pé kíni sọ̀látù yẹn ò lè jẹ́ sọ̀látù ó so àwọn àwọn èèyàn muhad àwọn ọmọ akéwù rẹ̀ àwọn alẹgbẹ rẹ̀ táwọn bá ṣe allah akubar sókù lára márùn ni wọ́n máa ń ṣe Alqama ó ní mo sọ fún Abdullahi bin Mas'ud pé inna nasan min ashabi Mu'adhin qadimu min ash-Sham fakabbaru ala al-mayyit lahum khamsa. àwọn kan nínú àwọn èèyàn Mu'adh ibn Jabal wọ́n dé láti Sham òkú kan wá kú fún wọn wọ́n sì Allahu akbar márùn sí lára qala Abdullah ibn Mas'ud wa sọ pé laysa 'ala al-mayyit fi at-takbir waqtun kò sí iye nǹkan kan fún ya Allahu akbar tá a lè ṣe sókù lára kò só nǹkan fún ya Allahu akbar tá a lè ṣe sókù lára eléyìí tún jẹ́ àgbọ̀yé tani àgbọ̀yé ibn Mas'ud kabbir má kabbara imam iye tí imam bá ti ṣe ni kí wọn náà ṣe fa idha sarafa imam fansarif tí imam bá ló tó àjẹkó tó náà rárá o tá a máa fi ilẹ̀ bá ná nǹkan ó tún di nǹkan mi kó tún di nǹkan mi agbọ́dọ̀ agbọ́dọ̀ dúró sórí iye nọ́mbà tá Ànábì sallallahu alaihi wasallam dúró sórí ẹ pé kó tayọ án sílẹ̀ yìí wá dà gẹ́gẹ́ bí àwọn kankan nù ṣẹ̀ríà tó ṣe pé wọ́n á ní kó o ṣe ń yẹ báyìí tí èèyàn bá tó ẹ tún fi kún ṣùgbọ́n kí ẹ sáré pẹ́ ń dúró lórí wítìr mẹni stẹjumọrọ pẹ̀lú yóòtìr ẹni tó bá ń fòkúta tó bá sì ń nu ẹ̀gbin tó wà lára rẹ̀ kó máa lo yonka tí ò ní ṣe pín fún méjì kó máa lo yonka tí ò ní ṣe pín fún méjì òkúta mẹ́ta tí mẹ́ta ò tó á jẹ́ pé òkúta márùn-ún tí márùn ọba tó a pé òkúta méje tí méje ọba tó a pé òkúta mẹ́sàn sẹ́yìn ju ti fẹ́ wọ ìgbẹ́ tí wọn náà torí pé wọn ti ń di pé àwọn òkúta ti ń kọjá àbí so bákan náà nínú òfin ṣẹ̀ríà anabi sallallahu sọ pé ẹ òkú tàbí tàbí tẹ́ bá rí i pé bùkátà ń bẹ fún kẹwẹ́ jù bẹ́ẹ̀ lọ tàbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá rí i pé bùkátà ń bẹ fún kẹwẹ́ jù bẹ́ẹ̀ lọ jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ẹ kíyèsí ẹ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí ẹ̀ márùn tàbí ẹ̀ méje ìgbà tó wá sọ pé tàbí jù bẹ́ẹ̀ lọ kí ni jù bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ ẹ̀mẹ̀sán torí pé ó sọ pé ẹ̀mẹ́ta kò sì sọ pé ẹ̀mẹ́rin kò sọ pé tàbí ẹ̀mẹ́rin kàkà bẹ́ẹ̀ ń ṣe lọ́lọ́ sí ẹ̀ẹ̀márùn ó tún wá sọ pé lẹ́yìn ẹ̀ẹ̀márùn kò sọ pé tàbí ẹ̀ẹ̀mẹ́fà ṣùgbọ́n ń ṣe lọ́lọ́ sí ẹ̀ẹ̀méje ìgbà tí wọ́n ń sọ fún wa pé àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá rí i pé bùkátà ń bẹ fún kẹwẹ́ jù bẹ́ẹ̀ lọ so ajẹ́ pé jù bẹ́ẹ̀ lọ náà yọ jẹun kà tí ò ṣeé ṣe kí ni tí ò ṣe pín fún méjì kìí ṣe bẹ́ẹ̀ ni allahu akbar tá à ń ṣe sókù lára sẹ́ẹ̀mẹ́ntọ́ fanis kìí ṣe bẹ́ẹ̀ ni allahu akbar tá à ń ṣe sókù lára ntọ́fà ti yé abẹ́ òye tó bá yé àwa fẹ́ gbọ́ ìwà ayà kan pẹ́ mẹ́fà hmm. ọ̀kan sọ pé márùn náà ẹ̀ gbà. Hey,

ntáwọn náà ń sọ nù. náà náà kò wá ipa a lè ṣe jù bẹ́ẹ̀ lọ mẹ́sàn-án wa ń kọ́ a lè ṣe jù mẹ́sàn-án lọ ṣùgbọ́n a lè ṣe jù márùn lọ a mẹ́fà lọ a lè ṣe jù mẹ́rin lọ ṣùgbọ́n a tí wọ́n fẹ́ mú jáde mẹ́rin. ọ̀pọ̀lọpọ̀ ni. rárá rárá ẹ mọ̀ pé níta ń pè ń fi kí oyún kéèkàn sí ká máa sọ̀rọ̀ ká máa ronú níta ń pè ń fi kí oyún torí pé wọ́n ní àgbọ́yé ìjìnlẹ̀ ìdí ni wípé ẹ̀yin ò ró dáadáa ni èwo ló kéré jù nù tí wọn ní ká ṣe tí mẹ́rin wá ṣe pín fún méjì so ṣe pín àbí ó ṣe pín kò lè ṣe pín ọ̀sẹ̀lẹ̀ mọ́ torí pé ètò kéré jù gan mẹ́rin ni a jẹ́ pé ọ̀rọ̀ kò lè ṣe pín kọ̀sẹ̀lẹ̀ rárá nínú Allahu Akbar eléyìí tètè wá pé mẹ́ta àwọn kọ́kọ́ wí ni tí wọ́n tún wá sọ yìí pé márùn tọ́tún wá sọ wípé méje náà kó tó wá di kó wá sọ wípé mẹ́sàn-án àbá máa pé yẹ́s gbogbo nọ́mbà tí wọ́n mú etí òsè ṣe pín fún méjì ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ kò rí bẹ́ẹ̀ kí lè rò pọ̀fà. kí lè rò pọ̀fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ ń ò mú pé òun mórìsì irú nọ́mbà kan náà lè má dé. ṣàlà ẹ̀ mèsì rẹ̀ wá lọ́sẹ̀ tí ń bọ̀ nù. ìyẹn ni pé <laughs> kí lẹ́ẹ̀rù pọ̀ fà ìdáhùn rẹ̀ à ń retí ẹ̀ àbí ẹ ti máa náà. náà ẹnìkan ti ń dáhùn. báyà ti ìdọ̀tí pọ̀ lára òkú ni a máa ṣe Allahu Akbar ṣé ṣé yẹn ń gbọ́n dọ̀tí nù ni torí tó bá yẹ pé yọ gbọ́n nù ó yẹ kó lè gbọ̀n yà nù a máa ṣe títí tá a fi rí dájú pé yóò ní jẹ léyìí má náà torí àgán ni ìwọ kàn sọ ń tọ́ ta kú tẹ́lẹ̀ yìí. kí ni iṣẹ́ náà. ẹlẹ́karùn-ún wa ń kọ́ sẹ́yìn kọ́ alẹ́ ṣe márùn-ún kí láwì lẹ́yìn ẹlẹ́karùn-ún kí láwì lẹ́yìn ẹlẹ́kẹfà sẹ́yìn kọ́ àti béèrè lẹ́yìn náà tẹ́ẹ̀ dáhùn pétí ìmáàmù bá wá ṣe ju mẹ́rin lọ lẹ́yìn ẹlẹ́kẹrin gan kílẹ̀ o sísálámà náà ni ok tí ìmáàmù bá ṣe lẹ́ẹ̀karùn-ún ajẹ́pẹ́ lẹ́ẹ̀kẹrin kí lásọ̀ àdúrà bá o pé kíni ọkàn dákẹ́ ni Allahu akbar tó bá tún wẹ́ ẹlẹ́karùn-ún Allahu akbar ẹlẹ́kẹsà Allahu akbar àníwí kankan. lẹ́yìn ẹlẹ́kẹta kò sí ma àwọn náà kàn máa ṣe allahu akbar gẹ́gẹ́ bí ti ṣe ń ṣe allahu akbar ṣe lè jẹba tọ àwọn olùmọ̀kan gẹ́gẹ́ bí àwọn madahib al-arba'a àwọn sọ pé ẹnu ti padà kó lọ wọn sọ pé allahu akbar kọ̀ọ̀kan ó bí raka nínú allahu akbar kọ̀ọ̀kan ó dà bí raka kọ̀ọ̀kan nù sọ̀látù zuhur sọ̀látù asur wà sọ̀látù isha sọ́jọ́ra wọn. naam ẹ̀rọ allahu alam àwọn sọ pé wọ́n jọra wọn lọ́fàá ló sì jẹ́ pé kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ. ala ayyati hal asi allahu akbar mẹ́rin yẹn tá a bá ṣe jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé àwọn nǹkan púpọ̀ ń bẹ tó ṣe pé tèmi ọba mọ̀ nípa rẹ̀ kò yẹ kí n tètè máa dájọ́ pé bídíà ni tí wọn náà bá mọ̀ nípa rẹ̀ kò yẹ kó tètè máa dájọ́ pé bídíà ni torí pé tí wọn bá ti táwọn bá ti mà tí wọn bá ṣe rí wájú wa sẹ́wọ̀n kí wọ́n ti ṣe wájú yẹn máa pé kí ni àbá sọ ẹ sì máa pé tí kálukú mà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mà ó kéré kí wọ́n mọ̀ máa dájọ́ torí kéèyàn ọmọ bá pẹ́ lórí àbámà sọ ẹni tí wọ́n máa fara balẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n sọ téèyàn fẹ́ takò àmọ́ téèyàn bá ṣe sùúrù èèyàn padà rí i pé ah ọlọ́run lọ yọ mi tí mo bá lọ sọ̀rọ̀ pínrín ni ah àbùkù ọ̀bá pọ̀ so nítorí di eléyìí ló ṣe jẹ́ pé ìwọ ṣe sọ láti lẹ́yìn ìmáàmù kan ọ wá sí Allahu kẹ́ni kejì kẹta kẹrin karùn-ún kẹfà keje lọ́wọ́ nírú èwo tún lè léyìí o ma sami'na bihadha fi aba'ina al-awwalina fún àgbọ̀rú eléyìí lọ́dọ̀ àwọn bàbá wa àkọ́kọ́ wọn á ní kí n tọ́lá àgbọ̀ lọ́dọ̀ bàbá kò túmọ̀ sí pé kò sí nẹ́ẹ̀sì ọlọ́run àwa láàmọ́ àbí òye wa hmm. tọ́ eléyìí jẹ́ ọ̀rọ̀ Ibn Mas'ud ọ̀rọ̀ tó dáa púpọ̀ ni wípé ẹ sáà ṣe Allahu Akbar nsọ bí ìmáàmù bá ti ṣe ṣe kò ló ń kà ṣùgbọ́n ẹ̀rí tó wá dáa ju ọ̀rọ̀ rẹ̀ lọ ẹ̀rí tó wá ọ́ dáa ju ọ̀rọ̀ rẹ̀ lọ pànàbí sallallahu alaihi wasallam kò ṣe ju mẹ́sàn-án lọ ńṣiṣe ńṣe náà ló sì yẹ káwa náà ká ṣe kínni ká dúró lórí mẹ́sàn ẹnìkan á ní ọ̀dà ara contradiction ń pè ní ìsìn ẹ sọ yìí pé ká má ṣe ju ní tànàbí sallallahu alaihi wasallam ṣe lọ kí ló dé tẹ ẹ sọ bẹ́ẹ̀ níbi qiyamul layl níbi qiyamul layl torí pé ànàbí sallallahu alaihi wasallam kìí ṣe ju raka mọ́kànlá lọ àbí raka mẹ́tàlá ẹnìkan sì béèrè rí ẹ sọ yìí pé ṣe lọ kò sóńkà àmọ́ tó lè ṣe iye tànàbí sallallahu alaihi wasallam máa ń ṣe lọ́lọ́lá jù sẹ́wọ̀n kọ́ lọ́lá jù kò túmọ̀ sí pé omi ọ̀dà tó máa ń ṣe rákà méjì tó ń sálámà tó ń ṣe rú méjì tó ń sálámà tó ń ṣe méjì tó ń sálámà so iye tó lọ́nba ni kò lè ṣe kí ló dé tẹ̀ sọ níbi kìyàmù lẹ́yìn náà pé kò gbọ́dọ̀ ṣe ju iye táwọn sallallahu alaihi wasallam ṣe lọ tó wá jẹ́ pé bí Allahu akbar sókù lára ẹni kò gbọ́dọ̀ ṣe ju iye táwọn ṣe lọ síbẹ̀yìn náà ti rí àtúntò aláàrin méjèèjì abẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì abẹ́ẹ̀rì náà. yorùbá yẹn jọra àárí àárí èwo ni tọ́ ẹni tó bá rí bẹ́ẹ̀sì torí ẹ̀rí tó wá nípa ti sọ láti tòru yẹn yàtọ̀ sísẹ́ ànábì sallallahu alaihi na ọ̀rọ̀ wa ọ̀rọ̀ tó wá wá yẹn òun sọ pé sọ̀látù láìlì mẹ́tìnà mẹ́tìnà sọ̀látù tòru téèyàn bá ṣe raka méjì méjì ni raka méjì méjì ni tó máa ti ṣe méjì ọ̀sálámà tó máa ti ṣe méjì ọ̀sálámà tó máa ti ṣe méjì ọ̀sálámà tó ń bá wa ń bẹ̀rù kálífàjárì ọmọ yìí ọmọ ọlọ́wọ́ ajẹ́pọ̀sí raka kan yóò jẹ́ wítìrì gbogbo ń tó ti ṣe ṣàkíyèsí yóò jẹ́ wítìrì gbogbo ń tó ti ṣe ó túmọ̀ sí pé gbogbo ń tó ti ṣe yẹn kò ṣe kíni kò ló ń sì mà nínú ṣẹ̀ríà ìpè rọ̀ tó bá wá tí iṣẹ́ bá wá tí àtakò bá wá láàrin ọ̀rọ̀ àti iṣẹ́ ọ̀rọ̀ yẹn láfúnlọ́lá lórí iṣẹ́ tóró ṣeéṣe kó jẹ́ pé iṣẹ́ yẹn min khususiyyati nabi sallallahu alayhi wa sallam ó ń bẹ́nu tó jẹ́ àdáyẹn rí fànàbí nìkan ni yàtọ̀ sáwọn àlòmà nítorí pé ya'tari al-af'ali ya'tari al la ya'tari al níta lè rò síṣẹ́ a lè rò sí ọ̀rọ̀ torí táwọn ibi bá sọ̀rọ̀ gbogbo ani ń bá wí ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ ó ṣeéṣe kíṣẹ́ yẹn kó jẹ́sẹ̀ ti ẹnìkan tó bá ṣiṣẹ́ ó ṣeéṣe kíṣẹ́ yẹn kó jẹ́sẹ̀ ti ẹnìkan mo rò pé yé wa a sì wá rí pàánà bí sọ Allahu Akbar mẹ́sàn-án sókù lára ká wá rí nínú àdéhìí mi pé tó bá ń ṣe sọ̀látùl jánásà sókù lára o ọkàn máa ṣe allah akbar nso ni tó bá ti wá rí kó tú ọ lọ́ba sálámà sẹ́wọ̀n kíkọ̀ sọ bẹ́ẹ̀ so ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn. tánàbí sallallahu alaihi wasallam bá wá ṣe solatul janaza débi tí ó ti sálámà ìlànà rẹ̀ ní pé kó ṣe sálámà ẹ̀yọ̀ kan ó máa ń sálámà sókù lára ní sálámà kan eléyìí jẹ́ ìgbà wa kan tó wá látọ̀dọ̀ àwọn sàábé tó pọ̀ pé sálámà kan lànàbì máa ń ṣe sókù lára ẹgbà wa mi tún wá wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó ṣe pé náà sàábé tó tún gbé eléyìí wá ni àti rí abdullahi bin mas'ud radiyallahu anhu ọlá anabi máa ń ṣe sálámà méjì ọlá anabi máa ń ṣe sálámà méjì sókù lára ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹgbà wa méjèèjì ló sì fẹsẹ̀ rinlẹ̀ àti ètò ní máa ṣe sálámà kan àti ètò ní máa ṣe sálámà méjì gbogbo méjèèjì ló fẹsẹ̀ rinlẹ̀ tẹ́ bá lọ sínú al-mustadrak ti imaamu al-hakim rahimahullah a rí ipò kó orúkọ àwọn sàábé gbogbo tí wọ́n gba sálámà kan wá ó wọ́n pọ̀ gan tí n bá ṣe wọ́n jẹ́ bíi eighteen àbí wọ́n ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n gba sálámà méjì wá àwọn náà pọ̀ ó tún dá pọ̀ kálukú wọn náà bẹ́ẹ̀ ẹgbàá wọn kálukú wọn sì fẹsẹ̀ rinlẹ̀ àǹfààní tó wà nù eléyìí ni pé tá a máa ń ṣe sọlátul janaza tó bá ṣe asalaamu alaykum wa rahmatulah ó ti tó tó bá sì ṣe asalaamu alaykum wa rahmatulah wa barakatuh òun náà tún àbí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah òun náà tún dà sálámà kan láṣẹ ní ọ̀dà sálámà méjì láṣẹ ní ọ̀dà gbogbo ètò abáṣẹ nu méjèèjì kò sí ètò burú níbi sọ̀látùl jẹ́nàza kí ló dé tí wọ́n fi yá àwọn sọ̀látù yòókù ọ̀tọ̀ sọ̀látùl jẹ́nàza nípa tẹ̀sílẹ̀m ọ̀tọ̀ ẹ̀gbà wa tó mú sálámà kan wá nínú sọ̀látùl jẹ́nàza òun lèyí tó pọ̀jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam farama wọ́n ní tí a bá parí sọ̀látùl jẹ́nàza sálámà kan péré láàṣẹ àwọn èyí kan náà wọ́n sọ pé sọ̀láàtù yòókù ńkọ́ sálámà méjì la máa ṣe mo rò pé ẹ̀rí ẹ̀rí ní islam ń bá yí kìí ṣe fẹ́nu ẹni tó sọ pé sálámà kan láṣẹ ń bì òun náà ló sọ pé sálámà méjì la máa nínú sọ̀láàtù mi lè má dá wọ́n ní tó fà á ni wípé ẹ̀rí tó mú sálámà kan wá nínú àwọn sọ̀làwátù yòókù tí èsì sọ̀làtù jẹnáza mutanaza'un fi sihhatihi ìyapa wà lórí pé sọfẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ èyí tó pọ̀jù nínú àwọn olùmọ́ọ́nì kò fẹsẹ̀ rinlẹ̀ sálámà kan yẹn nínú sọ̀látù tí èsè sọ̀látù janaza wọ́n ní kò fẹsẹ̀ rinlẹ̀ èyí tó pọ̀jù nínú àwọn olùmọ̀ ló sọ bẹ́ẹ̀ àwọn kan nínú wọn ló fẹsẹ̀ rinlẹ̀ tá a bá gbà kó fẹsẹ̀ rinlẹ̀ kò tún wá lóòrìn tó sálámà méjì nítorí pé nínú òfin ṣẹ̀ríà ìsìn Islam tí nǹkan tí nǹkan bá gbọ́nà méjì wá pé ní ká máa gbà ṣe ọ̀kan nínú méjèèjì ó wá pọ̀ ní gbólóhùn ju ọ̀kan lọ èyí tó pọ̀ ní gbólóhùn kọ́ òní ọ̀lọ́lá ju ọ̀pọ̀ tó òní òní ládàá jùlọ èyí tó gba ládàá púpọ̀ jù sẹ́ni ó ni àbí tó gba ládàá pé díẹ̀ ti tó mi rárá o púpọ̀ ni mò ń fẹ́ ni so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o torí ẹ̀ ló ti jẹ́ kò lóòrìn rárá bíi ti wùlé òkèrè mà tá a bá kàn gbá wọlé àgbá wọlé lórí pé ó fi dipọ̀ parí sọ́láàt àmọ́ kò dàbí kò dàbí ẹni tó sọ pé ó ṣe sálámà méjì tọ́wọ́ ahùn rí máa tọ̀ ń tanra rẹ jẹ tó tún ká gidi hárí ẹnìkan ṣe sọ́láàtì lẹ́yìn rẹ ó ṣe asalaamu alaykum wa rahmatulah ṣe ó tún wá mọ́ lójú abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn náà màlìkí àtúnwá sọ fún ẹ wọ́n tún fọ́ fìtì rẹ̀ wọ́n ní òní sọ pé asalaamu alaykum wa asalaamu alaykum pé kíni torí wọn sọ pé tó bá sọ pé wa rahmatulah wọn ní khilaful awla o ti ṣàfikún tó yẹ kó pati a ká pati báwo hadith abdullahi bin mas'ud nínú sunan nasa'i wala nabi sallallahu alayhi wa sallam ní ìgbà tí islam kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a máa ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ tá a bá ti bá sọ láti débi ká sálámà a máa sọ pé asalaamu alallahi min ibadihi ọ̀là kọ́ máa bọ́lọ̀ látọ̀dọ̀ àwọn ẹrú ẹ̀ ẹ́ anábìlẹ̀ gbọ́dọ̀ tún sọ bẹ́ẹ̀ máa fa inna allaha huwa salaam torí pé Ọlọ́run ọba gan lọ bọ́ ọ̀la wọ́n yìí sálámà sọ́lọ̀ pé asalaamu alallah nítorí àyíngbà tó lọ́n gbá nàbí sallallahu alaihi wasallam lọ sí sámà tánàbí fẹ́ kí Ọlọ́run àyè sàlámù alallah àbí òye wa sàlámù alaykum àwa nù ọlọ́run ọba sọ sáà nàbí sallallahu alaihi wasallam lọ́kàn kan máa sọ pé at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibat mo rò pé yẹ wá abi tata aya ti wá nù o at gbogbo kíkí tọ́gàjù tọ́lọ́run ọba ni was-salawatu gbogbo salat wat-tayyibat gbogbo dáadáa lillah tọ́lọ́run ọba ni sọ̀rọ̀ ńgbà tí anabi sọ bẹ́ẹ̀ tán ọlọ́wà ní káwọn mọ̀lẹ́kọ̀ dá lóhùn wọ́n dá lóhùn gba sẹ́lẹ̀mù aleyka ayyuhannabiyu wa rahmatulahi wa barakatu ó túmọ̀ sí pé àwọn akọ́lọ́ akọ́kọ́ sọ táwọn àmọ̀ sọ gba sẹ́lẹ̀mù alẹ́nabi ńgbà tó rí pé anabi kú mo rò pé yé wa àwọn mọ̀lẹ́kà náà kọ́ sọ fún anabi sallallahu alayhi tó ọlọ́run àníkà àmàlẹ́kọ̀ dáhùn àwọn adáhùn pé asalaamu alayka ayuhan nabiyyu wa rahmatulahi wa barakatu so xikayatu qawli yẹn laazima ìdínú tó fi jẹ́ kí tànàbí gaba ń sàtáyà kí ni máa ń sọ asalaamu alayka ayuhan nabiyyu òun náà ni o yóò tún máa sọ kọ́lọ́ ọlọ́nkọ́ máa bá ọ ìwà ànábì ìyẹn nípa àwọn ròyìn báwọn màlẹ́kà ṣe kí ànábì àbí òye wa pé àwọn màlẹ́kà sọ pé asalaamu alayka ayuhan wa rahmatulahi wa barakatu anabi náà tún á dáhùn oní asalaamu alayna àtẹ̀mí àtẹ̀yìn wa ala ibadillahi as-salihin bíkíbi tí wọ́n bá alqiyam anabi kẹ́ so anabi ọ̀dà dúró lórí àwọn tí wọ́n wà so anabi wa kọ́ wọn látàáyà ó ní àwọn máa ń sọ ọ́ ti tó. كأذنى بخيل شمس النبي صلى الله عليه وسلم عليه قدرت السبامة تباتي با صلاة النبي صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله نينو سنن الإمام النسائي وكان النبي صلى الله عليه وآله وسلم يعلمنا التشهد كما يعلمنا السورة من القرآن ومن قال تعالى بسم من قوان سورة كان القرآن نكباريري ولا نبي قوان كسلام مجي so eléyàn ni eléyàn ni náà lèyàn mójútó àmọ́ ní sọ̀látùl janaza sálámà kan lánàbí ń ṣe hadisi tó pọ̀ hadisi tó wá tó fẹsẹ̀ rìn lẹ̀ sọ bẹ́ẹ̀ hadisi mi tún sọ pé ó ń ṣe sálámà méjì ó náà fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ̀ gbogbo tẹ́ bá ti ṣe kò sí wàhálà mẹ́ ní sọ̀látùl janaza ṣùgbọ́n tẹ́ bá bá sọ̀látù yín débi sálámà níbi sọ̀látùl janaza à ń fẹ́ kọjá ìpè ẹ̀ ní gbóhùn ẹni gbóhùn sókè tó bẹ́ẹ̀ ṣe sọ allahu akubar allahu akubar allahu akubar allahu akbar allahu akbar kì í ṣe pọ́ dáwọ́lẹ̀ o bó ṣe máa ṣe ohun tó ń tan ara rẹ jẹ o kì í o allahu akubar ọkà wọn ara wọn kò sí yàtọ̀ láàrin sọláàtì kan àti sọláàtì kan allahu akubar allahu akubar allahu akbar so bó ṣe ń gbóhùn sókè tó bá dórí sálámà asalaamu alaykum wa rahmatulah mo rò pé yé wa kí ló kọ́ asalaamu alaykum asalaamu alaykum wa rahmatulah ọ̀rọ̀ ààrẹ òun rẹ sílẹ̀ níbi sálámà eléyìí bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam máa ń ṣe tọ́ wọ́n ní alimami Bayhaqi ọgbẹ́gbà wá wá wọ́n fi sọ̀rọ̀ àwọn sálámà yẹn a sì mọ̀ pé alimam abu abdillah alhakim rahimahullah òun náà ni ẹni tó ṣàlàyé yékéyékéyéké nípa àwọn sàábì yẹn ẹni tó gba sálámà kan wá sálámà méjì wá gbogbo wọn lọ dárúkọ wọn nù mustadrak so ibi tá a dùn sí lónìí ni láti bi wà á má rọ́fùrù lìyẹ̀dẹ̀ yìí gbígbé ọwọ́ méjèèjì sókè níbi sọ̀látùl jánásà so eléyìí túmọ̀ sí wípé láṣak ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun náà nìlànà tó pé nínú gbogbo nǹkan tó fi dórí sọlátul janaza kí mùsùlùmí ó sì gbìyànjú kó sojú kòkòrò láti rí i pé ń wá àwòkọ́ṣe anabi sallallahu alayhi wa sallam nínú gbogbo nǹkan ó nínú ojúṣe mùsùlùmí eléyìí tí mùsùlùmí ò fi ráàrí ọlọ́run bá kọ́ ràn wá lọ kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó jẹ́ ká máa fi ń tá à ń gbọ́yé sí wa o subhanakallahum wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni bá ní ìbéèrè sọ. aleykum salaam. ẹ̀jọ̀ fẹ́ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàlàyé fún ọ pé kò burú tí ẹni tí ó bá kí ẹ̀ ṣe àtúkà omi yẹ̀bù sí sọ́kù pátíkà níbi lẹ́yìn ìtàkàlọ́ alákọ̀ọ́kọ́ ṣé wà bákan náà báwo wà ní tí wọ́n ti bóyá ẹni ẹ kò bóyá sún àmì ẹ̀kúnnú àlùkò rẹ̀ sọ́kù pátíkà ìyẹn sọ ṣé. dípò dípò fatiha rárá o alikasura mi dípò fatiha rárá inú kọ́ka fatiha àbí kò sì wí gbólóhùn ìfẹ̀yìn sọlọ alami tún á wà wípé ǹjẹ́ lẹ́yìn fatiha sọtọ́ka kankan mi ó wà nínú hadith nínú sunan al-imam an-nasa'i wípé anabi sallallahu alayhi wa sallam ó tún ka súra lẹ́yìn fatiha kò tún ka súra lẹ́yìn fatiha ṣùgbọ́n ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa fífẹsẹ̀ rinlẹ̀ hadith yẹn àtàfẹsẹ̀ rinlẹ̀ àwọn ètò pọ̀jù nínú wọn sọ pé hadithun shadh أي رواه ثقة وقد خالف بروايته روايات من هو أوثق منه فلا تقوم بروايته حجة وسالي نينو رواية وتاكو كانوا أول معاني رارا ẹ̀rín bẹ́ẹ̀ فإنما فيه زيادة ثقة àlékún lọ́wọ́ ayé ń bẹ̀ látọ̀dọ̀ ẹni tó ní àjọlódodo tí ò sì takuta lákọ̀ọ́kọ́ torí kò sọ pé kò ké súrà dípò fatiha ó ní ó ka súrà lẹ́yìn fatiha ni tẹ́bàsì wà àwọn sọ̀làwátì yòókù á rí i pé wọn ọ̀tà kóra wọn so nítorí ẹ̀ wọ́n ní tó bá ké súrà lẹ́yìn fati àkótún burú náà aleykum salaam. báwo la ṣe máa ń lo lamashe tó sáàmù ti ti yàrá dá àní bákan náà ṣé táwọn làwọn yẹn bá bẹ́ẹ̀ ṣe ń to sáfù nínú àwọn sọ̀làwátì yòókù náà lẹ́ẹ̀ to sáfù tẹ́ bá fẹ́ ṣe sọ̀làtù sí jánásà lára bẹ́ẹ̀ ṣe to sáfù náà lẹ́ẹ̀ to sáfù àwọn ọkùnrin ọwọ́ àwọn àjò àwọn ọmọdé kéékèèké ó tẹ̀lé wọn àwọn obìnrin ó tò sẹ́yìn pátápátá so bá a sì máa tó sá fún un tá a máa ṣe sọ̀látù sí jànáza la kò sí bóró ìpè kọjá ìpè àti ṣe sọ̀látù jànáza tán kó tó wá di pa gbókùn yẹn kúrò nílẹ̀ àwọn míì tún á dé gbàtà àwọn míì tí ó bá sọ̀látù yẹn dé òbóró kílè máàmù tó ti kọ́kọ́ ṣe sọ̀látù sókù lára yẹn kó tún síwájú àwọn eléyìí tuntun ṣe sọ̀látù yẹn so kò burúkú sí lẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin kò sí wàhálà mẹ́ kì í pọ̀ jù lópin ìgbà tá a ti ṣe kínni tá a ti gbókun yẹn kúrò nílẹ̀ tọ́ kò sì sí tó burú tó bá ṣe pé ẹ̀yin ti ṣe sọ̀látùl janaza so ẹ̀ tó wá gbé òkú yẹn ẹ gbé lọ sí àyè kan tó ti jẹ́ pé àwọn èèyàn kan bí àwọn obìnrin àwọn náà fi láǹfààní àti ṣe sọ̀látù sí lára bóyá ká yí pé àwọn ọmọ pẹ́ ti ṣe sọ̀láàtì yẹn ibi tẹ́ wàá gbé gbà àwọn obìnrin náà péjọ síbẹ̀ tí wọ́n ti ṣe sọ̀láàtì ẹ lè gbélẹ̀ káwọn náà ṣe sọ̀láàtì sí lára gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ ìgbé Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu nígbà tó ṣaláìsì Aisha radiyallahu anha lẹ́yìn tí wọ́n ti ṣe sọ̀láàtì sí Sa'd lára tán ó ní ẹ dákun ẹ gbé wọnú mọ́ṣáláṣí kémi náà ó lè bá a ṣe sọ̀láàtì sí lára ẹ bọ̀ tó wọn ò tí ì ṣe wọn á ní kó wọn gbé wọn mọ́ṣáláṣí kó wọn lè bá a ṣe bẹ́ẹ̀ ó di fáńfà ṣùgbọ́n wọn padà gbà fún un tọ́ yàtọ̀ sí léyìí sọ́wọ́tọ́ ikókù tó kú yìí kọ́ ikókù pàtàkì ni tó kìí ṣe pé gbogbo alátò láti sọ láti sí lára a máa ṣe sọ láti sí lára lọ́kọ̀ọ̀kan ni rárá o lọ́kọ̀ọ̀kan bá o so eléyẹn bẹ́ẹ̀ làwọn sàábẹ̀ ṣe sànàbí sallallahu alaihi lára so ṣùgbọ́n àríkú wọn ṣe bẹ́ẹ̀ sẹ́lómi lára màtá nàbí kú bí gbogbo àlùmọ̀ọ́sẹ̀ pọ̀ tó yìí èèyàn kọ̀ọ̀kan ló ṣe sọ̀láàtì sanabi sallallahu alaihi wasallam lára yẹsẹ kí wọn tó sẹ́yìn ìmáàmù kankan so eléyìí jẹ́ tà nàbí sallallahu alaihi wasallam yàtọ̀ sẹ́yìn náà ẹsùn wa béèrè béèrè pé tálù aláàrẹ bá já tó bá padà dé ọlọtún àlọ aláṣẹ ni sọláàtì ni wọn èsè sọláàtì láì lálù àlà ọwọ pé wọn kà ti pè ń janaza kò túmọ̀ sí pé sọláàtù تصح بغير وضوء أبدا لا تصح صلاة الجنازة بغير وضوء wàhálà tó àlọ́ àlá rẹ̀ sí naam tó bá bá wọn alhamdulillah tó bá bá wọn tí wọn bá ti gbókù dìde tí wọn bá ti gbé kó mẹ́wàá ṣe tiẹ̀ náà sí lára naam aleykum salaam. sinasi la wà lẹ́yìn sọlá tó sọ̀rọ̀ kò sí kò sí náfìlà lẹ́yìn sọ̀látù subh títí tó rùn fi yọ tó fi gbéra sókè bóyá orí pa àwọn èèyàn yẹn náfìlà lẹ́yìn sọ̀látù fajr àwọn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ sọ bóyá rakata alfajr ó ní wọn ò ṣe ṣáájú kó tó di pọ́n ṣe sọ̀látù subh torí kí jàmá ọmọ bàbá ọmọ wọn lọ́wọ́ wọn á san padà lẹ́yìn sọ̀látù fajr ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò burú kẹ́bẹ́ nìkan ṣé nẹ́fìlà rárá o kò sí náfìlà kankan tí ànábì ní ká ṣe lẹ́yìn asu so ṣùgbọ́n ẹ mọ̀ pé ní ayé tá a wà lónìí yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kése pé wọ́n ń ṣẹ̀sìn láti fi rí ìpayọ̀ ọlọ́run kése pé wọ́n ń ṣẹ̀sìn láti fi ráàánú ọlọ́run bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ń ṣẹ̀sìn láti fi dá yàtọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kìí ṣe pé wọ́n ń ṣẹ̀sìn láti fi bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ti ṣe ń ṣẹ̀sìn láti fi gbókun lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ wọn so because ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àgbọ́yé wọn dorí kodò púpọ̀ so nǹkan máa ń wù wọ́n bí káwọn èèyàn bí wọ́n kàn sọ ẹ̀sìn di bí bọ́ọ̀lù àbí gbèsè ayé lásán táwọn ń ṣe wọ́n fẹ́ ṣe nǹkan kan tó strange wọ́n fẹ́ ṣe nǹkan kan tó strange kí wọ́n lè bá a sọ pé òun dáa jù yín lọ so irú rẹ̀ làwọn ẹni tó máa ń yan nafila lẹ́yìn sọláàtù làásù ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó takò lànà anabi muhammad sallallahu alayhi wa sallam torí pé àdìsí kan wá tó sọ yìí pé àwọn àlejò kan bá nàbì sallallahu alayhi wa sallam wọn ò jẹ́ kó yan nafila araka méjì tó máa ń yàn lẹ́yìn sọláàtù adúhọ lọ́jọ́ yẹn kò wá rí nafila yẹn ṣe àfi lẹ́yìn làásù nítorí pé a máa ń san àwọn súnánù rawatib raka mẹ́rin síwájú zuhur méjì lẹ́yìn zuhur méjì síwájú àṣùbà méjì lẹ́yìn magrib méjì lẹ́yìn ishai a máa ń san àwọn násìlà yẹn tọ ìgbà tí wọn wá jẹ kánábì sallallahu alaihi wasallam kó rí ṣe ànábì wa san lẹ́yìn asr ìṣesí ànábì wa sì ni pé tó bá ti lè ṣe nǹkan kan báyìí pínrín gbèsè ayé rẹ̀ kò ní pa títí èkú rò pé yé wa ìdí inú tó fi wá jẹ pé tànàbì fi kú ànábì ó yàtọ̀ sí tí ó sì lẹ́yìn zuhur kò tún pa rákà méjì tì lẹ́yìn asùn wọ́n sì bí anabi léèrè láyé anabi náà làwọn sàábẹ́ ti bílẹ̀ sáwọn náà lè ṣe oní rárá o ẹ gbọ́dọ̀ sí lóṣù wa ṣàlàyé pé rákà méjì lè túmọ̀ máa ń ṣe lẹ́yìn sọ̀látó adóhùr ṣùgbọ́n ìdíwọ́ ló bá mi Aisha ni wọ́n ń ṣàlàyé pé tànàbí bá ti lè ṣe nǹkan kan kì í pati sọ̀rọ̀ yẹn jẹ́ tànàbí sallallahu alaihi wasallam yàtọ̀ sáwà tani kọ́ máa yan náfìlà lẹ́yìn àṣírí pé kìnnì nínú àwọn náfìlà tànàbí kó o yan násìlà lẹ́yìn asiri títí tí òórùn fi wọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn wọ mọ́ṣáláṣí lẹ́yìn asù kò sí wàhálà bíi tó bá wọ mọ́ṣáláṣí lẹ́yìn àṣùbà náà ni kò sí wàhálà yọ yan násìlà raka méjì tahiyatan lil masjid tahiyatul masjid kò burú naam aleykum salaam wọ́n ní iye sáfù mélòó lẹ́tọ̀ọ́ tó ẹ bá ń ṣe sọ̀látù sí jànáza lára ẹgbẹ́ wa kan wá tó ní kẹ́ ẹ tó sáfù mẹ́ta ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ inṣàlá tíra kan tá a kọ́ ń parí ọjà di láìpẹ́ yìí naam aleykum salaam. a ti ṣàlàyé aláàtì ṣàlàyé rẹ̀ náà là ń rí fáàsì anabi ti kú kò tí kú asalaamu alayka náà ni torí pé ìtàn yìí ń sọ yẹn ọ̀rọ̀ Ibn Mas'ud ni onígbà tá anabi kú àwọn máa ń sọ pé asalaamu ala nabi ẹ̀yin mélòó nítorí pé tó bá ké tuma lábàáwò anabi gan ọ̀gbọ́dọ̀ sọ pé asalaamu alayka lédè Lárúbáwá asalaamu alayya ana nabi bẹ́ẹ̀ ló yẹ ká anabi ó máa sọ torí náà la sọ fún yín pé àwọn gbólóhùn ṣẹ̀rí àpínsọ́nà mẹ́ta àwọn nǹkan tó yẹ pé gbóṣe wá la gbọ́dọ̀ lò àwọn nǹkan tó ṣe pé tuma rẹ̀ la nílò àwọn nǹkan tó ṣe pé tá a bá lè ṣe ńlárúbáwá lọ dáa jù àbí òye wa tá a sọ pé àtẹ̀sọ́hùd ó ń bẹ́ nu bó ṣe wá la gbọ́dọ̀ ṣe kínni la gbọ́dọ̀ lò torí pé tó wá ké tuma wọn wò láti bẹ̀rẹ̀ anábì gan gbọ́dọ̀ sọ pé asalaamu alayka ayo anabi naam lẹ́yìn eléyìí náà ń bẹ nínú táwọn ọ̀dọ́ máa ṣiṣẹ́ gbókùn ìpèsè asalaamu alayka ni wọ́n sọ ti sìn ẹ̀ ṣe bọ́yá òṣèlú wọn ń ṣe naam wọ́n ní bèrè pé tí àwọn máa ń kí jùmọ̀ lọ́wọ́ tí ìjọ wa wọ̀ sí àwọn lè pa jùmọ̀ pọ̀ mọ́ àṣù. wọ́n tá a máa ń ṣe jùmọ̀ lọ́wọ́ òjò wọn ń rọ̀ sáwọn lè pa jùmọ̀ àpapọ̀ másìrì rárá o wọn kì í pa jùmọ̀ àpapọ̀ másìrì láéláé wọn kì í pa jùmọ̀ àpapọ̀ másìrì láéláé torí ẹ̀ jùmọ̀ ẹ parí rẹ̀ ọlọ́run sọ àdàkókò asù gbaná látò ṣe sọ̀látò asù. torí ẹ̀ náà sọ pé onírìn àjò sọláàtúl jùmọ̀ kì í lórí onírìn àjò wa wà nílùú kan wa lọ sí sọláàtúl a sọ pé ó ti tó kò tún bùkátà kó ṣe sọláàtúl dọ́hùrùmá ṣùgbọ́n gbà tẹ́ wá parí sọláàtúl jùmọ̀ yẹn lọ́ba tún dìde allahu akbar allahu akbar ẹ̀ṣọ̀rọ̀ kékinóde pọ́ùn fẹ́ ṣe sọláàtúl asùn rárá láéláé ó dìgbà wa torí pé asúrì papọ̀ mọ́ jùmọ̀ náà aleykum salaam. láti lọ lọ ṣe kínni kọtọ wọn ní sọtọ kó mi lọ sórí tẹ kọ bókù lọ kọtọ nítorí àdìsí tó sọ pé la'anallahu za'irat al-qubur ọlọ́run láàánú àwọn obìnrin máa apá kan náà alùmánì rìwáyà tó wá tó sọ pé láàánú lọ́hù zawaratul qubur wípé làwọn gbà ń tà wọn páwọn tí máa bẹ̀wò lọ́pọ̀lọpọ̀ ìyẹn ni pé yàtọ̀ sí àwọn tí máa bẹ̀wò díẹ̀díẹ̀ àwọn sọ pé zairatul qubur wa zawaratul qubur náà ṣe kí ni ọwa àlè títorí ọ̀kan pàkàntì eléyìí jẹ́ wọ́n ní àtọ̀ Aisha sì lọ wo sàárè ọmọ ìyá rẹ̀ Abdulrahman ní ní bàkíyà anabi ò sì sọ wípé fún anabi kò ń lọ anabi ni kò lọ bàbá ìṣàlẹ̀ anabi naam aleykum salaam lẹ́yìn náà tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹ́ gbàtà di ti anabi kíní kan àbí òsì wípé bóyá o lè bọ́ sábẹ́ làánà o sì lè má bọ́ sí abẹ́ làánà so anabi sọ pé dá máa yọrí ibùkà ìlà máa la naam aleykum salaam. bẹ́ẹ̀ lápá kan náà olùmọ̀sọ. ṣé àlewo sí pé um, iṣẹ́ tí èèyàn ṣe nínú um, àdìsí tí mádìkù ní kòwéèrè ti gbà wá ó jù sí iṣẹ́ tí èèyàn ṣe nínú ti hadith abdullahi bin masoud pé tí èèyàn bá lọ sí sùn ni ó gbọ́ sókè tí èèyàn bá dìde láti sùn ni ó sì gbọ́ sókè. rárá rárá lè wo bẹ́ẹ̀ hadith tó sọ pé wàá gbọ́wọ́ sókè tó máa ń lọ sí forí kanlẹ̀ wàá gbọ́ sókè tó bá gbórí sókè láti forí kanlẹ̀ tó máa tún lọ forí kanlẹ̀ wàá tún gbọ́ ó tún gbọ́ sókè hadith yẹn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ọ́ni rárá rárá kò sẹ́rìí mbẹ̀ torí pé hadith ń ṣáàdì so àwọn kan sì sọ pé rárá alekun màní ló wà ń bẹ̀ so àwọn òpé ní shad ṣùgbọ́n àwọn àìsè àpàdé ti yẹn ní shad ṣùgbọ́n àìsè very clear wọ́n sọ pé ànábì ètún gbọ́ sókè ń bò mí mà wọ́n lànàbì ètún gbọ́ sókè ń bò mí wọ́n pé àwọn kan súnmọ́ dáadáa so eléyìí ń jẹba àwọn lẹ́yìn náà àwọn olùmọ̀ tí wọ́n sọ pé àní gbọ́ sókè ní àwọn Allahu akbar tẹ́ bá gbori sókè láti rùkú Allahu akbar tẹ́ bá dìde lọ sí rákà kẹta sẹ́mi pé àwọn hànàfíyà abẹ́t erékeré na làwọn pè yàtọ̀ sí ti Allahu akbar alákọ̀ọ́kọ́ wọn ni gbogbo yòókù abẹ́t wọn ni tí ló ń so sì mú kan nítorí ẹ̀ náà la sọ èyí tí Ibn Qutayba sọ nù tírà rẹ̀ ó ní Abdullahi ibn Mubarak Abu Hanifa wa ń tòsí rẹ̀ nínú Masjid al-Haram ẹnìkan á ń ṣe sọ́láàtì wọ́n á gbọ́ sókè tó bá ti fẹ́ rúkú yóò tún gbọ́ sókè tó bá gbórí sókè láti rúkú Abu Hanifa ni àwọn yuridu hadha an yatir sílẹ̀ ìfẹ́ sọ ni sọ Abdullahi ibn Mubarak ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sọ bó ṣe fẹ́ sọ ń gbọ́ bẹ̀rẹ̀ sọ́láàtì sẹ́mi pọ́n náà sọ pé yóò gbọ́ sókè ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ fún gbà náà lọ fẹ́ fún ní ìsìn Abu Hanifa bá dákẹ́ so eléyìí ń jẹ́ bá so tó bá yẹ pé eléyìí gan ẹ̀rí pọ̀rọ̀ wà lọ́dọ̀ àwọn fuqaha nípa rẹ̀ ṣùgbọ́n súnà ti wá lórí àgbọ̀dọ̀ fi ṣeré so àmì tó wàá gbọ́ sókè tó máa ń lọ forí kanlẹ̀ Ibn Umar ní anabi èsè bẹ́ẹ̀ wà Bukhari tó bá tún gbórí sókè láti fọ alánàbí èsè bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam okay àwọn olùmọ̀ tí àwọn wá sọ nípa ìrókò àti ìgbórísókè la kí lè rògbò wọn sọ ń pe eléyìí nìsín ọ ń lọ sórí kalẹ̀ Allahu akbar ọ tún gbórísókè láti sórí kalẹ̀ ọ tún lọ sórí kalẹ̀ míì ìwọ gan alára tó máa ń wo àwọn ẹni tí ń ṣe kí ni wọn náà sọ ó kéré jù ó ní ó ti pọ̀ jù ó tún fura pé eléyìí ṣe ń bi tí eléyìí ò ti ṣe torí kò tí ì yí ọ̀pọ̀lọpọ̀ náà ti ń ṣe pé bó láti ṣe bó láà ti ṣe eléyìí ṣe ń bì kò tún ṣe ń bì eléyìí tún ṣe ń bì tó Allahu alam so a tako ṣùgbọ́n àwọn èsè ètò túmọ̀ sí pé tẹ́nìkan bá ń ṣe àwọn onítako torí pàdé ti Malik ibn al-Huwayrith wà lórí ẹ̀ naam aleykum salaam. hàn ẹlẹ́nìkan ọ̀daràn tí ó fi jẹ̀bi ikú bí kápò náà pààyàn bí kápò ṣe zìnà ó sì ti jábí lékọ àbábí ìyàwó lé so wọ́n wá wọ́n wá ṣèdájọ́ ọkú fún wọn pa sáàsì sọ̀láàtù sí lára bẹ́ẹ̀ ni á sì sọ̀láàtù sí lára kọ́dẹ̀ ń tọ́ para rẹ̀ torí pípa tọ́ para rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí kò sọ́ di kèfèrí á sì sọ̀láàtù lára ṣùgbọ́n kì í sa àwọn ẹni pàtàkì àwọn ẹni àjùlọ nínú àwọn mùsùlùmí ni ó ni ó ṣe sọ̀láàtì lọ àwọn ayúwà nas wọ́n pọ̀ yé yàní ké yàní àlọ́kùnlé hàn yàní ẹnìkan tí wọ́n ń wò kọ́ sí nínú àwọn èèyàn ní símbẹ̀ kó lè bá jẹ́ ìbáwí fẹ́ni tó náà bá fẹ́ dáràn ibi tiẹ̀ kódà gbogbo àwọn ìmáàmù ìmáàmù kò sẹ́ni tó tó kópa ńbẹ̀ àbí òye wa.

àbí sún sọ̀láàtì rákà méjì. ó sàlù àlàfo oorun sáàlì fàlù aláyàn tó fi ṣe náfìlà lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ́ máa ṣe àlùalá fún tí àlùalá kì í ṣe májẹ̀mú fún a lè fi irú àlùalá bẹ́ẹ̀ ṣe ń tálùalá jẹ́ májẹ̀mú fún un. àlùwàlá kìí ṣe májẹ̀mú fún àti sùn ọ gbọ́dọ̀ àì sùn láì sàlùwàlá oorun tó o bá sùn òní ní ládá tó o bá sàlùwàlá kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún àbí òye wa àmọ́ kò sàlùwàlá kó o tó sùn súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ń tọ́ka sí so eléyìí túmọ̀ sí pé tó o bá ṣe àlùwàlá nítorí pé o fẹ́ sùn o fẹ́ lo àlùwàlá yẹn fi sùn kọ̀tọ́ kò fi yan náfìlà àmọ́ tá a bá sàlùwàlá fún tí àlùwàlá jẹ́ májẹ̀mú fún a lè lo àlùwàlá yẹn fún tí àlùwàlá ò jẹ́ májẹ̀mú fún tó bá pọ̀ sàlùwàlá láti ṣe rákà méjì tí ń bẹ lẹ́yìn sọ̀látul ìṣá àǹgbà tó délé àlùwàlá náà ti tú ọ láti sùn ọgbà ládàá pé ó sàlùwàlá fún sọ̀lát ó sì tún sàlùwàlá fún oorun nítorí pé àlùwàlá yẹn ó lò fún tá a máa ń fún ó tún á lè lò fún tí àlùwàlá kìí ṣe condition fún ká sàlùwàlá fún oorun ọlọ́lá àmọ́ kìí ṣe condition so ó tún gba aládàá rẹ̀ àmọ́ tó bá yẹ pé àlùwàlá tiẹ̀ láti pìlẹ̀ ó ṣe fún nǹkan tí kìí ṣe pé àlùwàlá jẹ́ condition fún àwa lè lorú àlùwàlá bẹ̀ fún tí àlùwàlá jẹ́ májẹ̀mú fún ọjọ́ sì jẹ́ aleykum salaam. no wọ́n ti béèrè ẹni tí ò ti béèrè ni aleykum salaam. sábà fẹ́ ṣe sọ́láàtì àwọn ekírun mà sọ́láàtì là máa ń ṣe náà. àlàyé rẹ̀ ń bọ̀ àlàyé rẹ̀ ń bọ̀ àmọ́ bóyá wọn lè pé kó o ṣe sọ́láàtì sí la lọ́la kó o lè bá a mọ̀ bó ṣe ṣe tó bá yẹ pọ́kùn ìlànà tó bá kú èèyàn á dúró déédéé bí orí rẹ̀ déédéé bí orí òkú yẹn ló dùn àmọ́ tó bá jóbìnrin ni déédéé bí àárín rẹ̀ ló dùn déédéé bí dodo ló dùn fún obìnrin déédéé bí orí ló dùn fún ọkùnrin bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà tó kù bá jẹ́ méjì àbí wọ́n jẹ́ mẹ́ta àbí wọ́n jẹ́ mẹ́rin báwo la ṣe tò wọn ẹni tó lọ́lá jù nínú wọn lérò wa ní bá a ṣe ayé. òní ó súnmọ́ ìmáàmù jù lẹ́yìn náà ẹ̀ńtọ́ pọ̀wọ́lé lẹ́yìn náà ẹ̀ńtọ́ pọ̀wọ́lé ẹ̀ńtọ́ wá kéré jù nípò ní ó súnmọ́ alùkébílà jù rò yé wa ìyẹn tó kù bá pọ tó bá wá pé ọkùnrin ọkùnrin kan ọmọdé kékeré kùnrin kan obìnrin kan làwọn òkúta fẹ́ ṣe sọ látòsí lára ọkùnrin ọkọ wà ní iwájú imam ọmọdé kékeré ọ̀tẹ̀lẹ̀ obìnrin ni ó wà kàn òní ó súnmọ́ àlùkébílà jù òní ó jìnnà jù sí imam tó kù bá ti wá pé mẹ́ta báyìí a sọ pé ó dùn ún déédéé bí orí ọkùnrin ó dùn ún déédéé bí àárín obìnrin níbo ló dùn ó báyìí nìsín àti rọkùnrin àti rọbìnrin ẹni tó súnmọ́ ìmáàmù jù ta ni déédéé bí tá a máa dúró fọkùnrin ló dùn torí pé ìdájọ́ àwọn ẹni yòókù ìdájọ́ ẹni tí ó súnmọ́ ìmáàmù náà aleykum salaam wọn náà ti béèrè aleykum salaam o ti béèrè lónìí. rárá ìtọ́ dájú ni pé kọ́ máa ṣe jámù mọ́ hatta yajidda bihi sayr títí tí ó tún fi wọ ojú ọ̀nà tí ó tún máa lọ bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam máa ń wọn lànà bí ò bẹ́ẹ̀ rí àyàfi ní Arafa àti Muzdalifa ànábì ò ṣe bẹ́ẹ̀ rí kó ti débi tí ń lọ kó tún máa paṣọ láti pọ̀ ẹ̀hún pa wa Allahul musta'an wọn á ti gbọ́ nǹkan kan má dàmí ẹran nù wọn gan lu ni pé ẹ o kọ́sùrù o lè ṣe kíni jamu wọn jamu ni yọ mọ asunkulala tànàbí wa ti débi tí ń lọ onírìn àjò náà ni o ó ti débi tí ń lọ gbogbo sọlá àtàkókò rẹ̀ ni wọ́n máa ṣe bọ̀tí wọ́n máa ṣe ní kọ́sran kọ́sran tó bá tuntun wá gbéra títún lọ ìgbà náà ni kọ́srú wàjẹmù kọ́srún wàjẹmù àmọ́ tó bá tún ti débi kan tó tún ti dúró kí ló tún kù kọ́srù tó bẹ́ẹ̀ ni ànábì ò ṣe bẹ́ẹ̀ kó ṣe kọ́srù kó tún ṣe jẹ́mù lẹ́yìn ìgbà tó ti débi ti ń lọ àyàfi tó ṣe ní àràfà àti muzdalifa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.